pẹ̀lú àwọn ẹ̀yin ọmọ. ó. ṣàlàáfíà ni mo bá yín. bẹ́ẹ̀ni. nínú kíláàsì wa tòní ohun tí a máa gbé yẹ̀wò ni ẹ̀yà ara wa part of the body ní àìfi àkókò ṣòfò ẹ jẹ́ kí a bọ́ sí ojú ètò wọ́n máa pè fún yín mo sì fẹ́ kí ẹ máa wí tẹ̀lé mi bí ó bá ṣeé ṣe mo fẹ́ kí ẹ máa fi ọwọ́ kan àwọn ẹ̀yà ara yìí ní kọ̀ọ̀kan bí a ń dárúkọ wọn head orí head ori forehead ọpọ́n orí. forehead ọpọ́n orí. backhead ìpàkọ́. backhead ìpàkọ́. hair irun. hair irun. eyebrow irun ojú. eyebrow irun ojú. eyes ojú. eyes ojú. eyeballs ẹyin ojú. eyeballs ẹyin ojú. eyelashes ìpéǹpéjú. eyelashes paint beju cheeks ereke cheeks ereke nose imu nose imu nostrils ihò imú nostrils ihò imú ear etí ear etí lips ètè lips ètè mouth ẹnu mouth ẹnu tip eyín tip tongue ahọ́n tongue ahọ́n jaw àgbọ̀n jaw àgbọ̀n beard irùngbọ̀n beard irùngbọ̀n neck on, neck ọrùn shoulder èjìká shoulder èjìká chest àyà chest àyà arm apá. armpit abia. armpit abia. hand ọwọ́. hand ọwọ́. elbow ìgúnpá. elbow ìgúnpá. wrist ọrùn ọwọ́. wrist ọrùn ọwọ́. fingers ìka ọwọ́. fingers ìka ọwọ́. nails èékánná. nails èékánná. palm àtẹ́lẹwọ́ tongue, antenna wall, stomach, ikùn, stomach, ikùn, belly button, ìdodo, belly button, ìdodo, waist, ibadi. waist, ibadi. buttocks, idi. buttocks, idi. thigh, itan, thigh, itan, leg, ẹsẹ̀, leg, ẹsẹ̀, knee, orúnkún shin ojúgun. shin ojúgun. ankle kókósẹ̀. ankle kókósẹ̀. toes ìka ẹsẹ̀. toes ìka ẹsẹ̀. heels gìgìrísẹ̀. heels gìgìrísẹ̀. ẹ kárí láé ní báyìí a ti parí kíláàsì tòní mo fẹ́ kí a juwọ́ sí àwọn aráalé wípé ó tún dìgbà kan náà ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. Káàbọ̀.